alájà Kaola mo kí yín níkè tọ́lá mo kí yín níkè tọ́là mo kí yín níkè tá àjọ kíra ọlọ́jọ́ àgbéǹde àlẹ́kẹ́ọ́mọ̀ mo ní àsálàmù aláìkún rahmatulahi ta'ala wa barakatuh. alájà Kaola mi ò wá láti wá dá yín lẹ́jọ́ pẹ̀lú fídíò tí mò ń ṣe yìí mi ò wá láti wá condemn yín neither have I come to abuse you mo wá láti wá sọ̀rọ̀ bí àmàrà ni mo mọ̀ kí mo kéré jọjọ lọ́jọ́ orí láti bá yín sọ̀rọ̀ mo kéré láti fún yín lámọ̀ràn ṣùgbọ́n ọlọ́run lè lò mí fún yín mo fẹ́ràn yín púpọ̀ torí àgbékalẹ̀ ọ̀rọ̀ yín àti bí ẹ ṣe máa ń pọ́n ọlọ́run lé tẹ̀sí máa ń pọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fẹ́ràn yín torí iṣẹ́ tọ́lọ́run bá gbélé yín lọ́wọ́ òun ló jẹ́ kí n fẹ́ràn yín púpọ̀ mo wá láti wá bá yín sọ̀rọ̀ ni bóyá ọlọ́run lè lò mí fún yín mo pé gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá mo pé gbogbo ẹ̀yin tí ọlọ́run ń lò fún alájà káúlà tó jẹ́ wípé tí ẹ bá bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń gbọ́ mo pè yín nì mo pè yín mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá ń bá alájà káwọlà sọ̀rọ̀ ẹni kan sì mí mi ẹ wò mí elépo ló pọ̀ jù láyé yìí wọ́n sì ń wáṣọ àlà tí wọ́n fẹ́ dà sí mi ọmọ aráyé ò ní dapò sáàlà gbogbo wa pátápátá agbára lọ́wọ́lọ́wọ́ ẹ wò àbùkù kì í wá olòṣìkiri olówó ọlọ́rọ̀ ọlọ́là ẹni tọ́lọ́run ti gbà fún aláṣeyọrí làbùkù máa ń wá kiri àbùkù oníkàn wá tẹ̀bí tará ló la oníṣẹ́ ńlá ti ń jẹ́ màmá màmá ẹ̀sìn mi ẹ̀dọ̀ ẹ ibi tẹ́ ẹ fẹ́ di ìdílé yín síta tó lórí social media ó ti tó alájà ó ti tó onímọ̀ ní yín ẹ jọ ẹ wọ nǹkan tẹ́ ẹ gbé dání ẹ sinmi torí ìtọ̀ lọ́n torí ìtàn náà bí òun hàn ẹ sinmi alájà ọ̀rọ̀ ìdílé yín tí mo bá ń wò lórí social media ó ń pa mí lẹ́kún I am not part of your family ṣùgbọ́n mo rí wípé ẹni tí Ọlọ́run gbéga ẹni tí aṣàlẹ́ṣà ni yín torí náà mo ṣe fẹ́ràn yín so tí máa ń wo àwọn stories yín kọ̀ọ̀kan ó ń bà mí nínú jẹ́ báyìí ẹ̀yin ni ẹni tá a ṣàlẹ́ṣà tí ọ̀pọ̀ fẹ́ wá sábà táwọn èèyàn fẹ́ sáré wá bá nígbà tí wọ́n bá wà nínú wàhálà tí wọ́n bá wà nínú ogun wípé kẹ́ ẹ là wọ́n lọ́yẹ̀ kẹ́ ẹ gbà wọ́n nímọ̀ràn tá a bá bá yín tún ká tó bá jẹ́ nǹkan kékeré ló yẹ kó tò ṣé ẹ mọ̀ wípé iní tíntín láàárín àwọn gbẹ̀gìrì bójú bá kúrò sọ́kàn lè kó bẹ́ẹ̀ ni bàbá bá yín bàjẹ́ tá a bá yín pa tá a bá yín kún tá a bá yín fọ́gi mọ́ lórí lórí social media tọ̀mọ́ ń kọ́ táwọn ọmọ bá dàgbà lọ́la táwọn ọmọ bá wá fẹ́ so ilé papọ̀ lọ́la tẹ́ ẹ bá wà lọ́ ń ro àròkàn àròkàn ńkọ́ your husband has done the worst kò sí nǹkan míì tán tún fẹ́ ṣe mẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí nìyẹn obìnrin ni yín gbogbo ohun tí ń bẹ lára yín ní ń bẹ lára arú àwa báyìí kò sí yàtọ̀ ń bẹ náà ní ń bẹ lára aṣẹ́wó tó yan tó yan aṣẹ́wó láàyè láti ṣe kò sí yàtọ̀ ń bẹ òun náà nu ó ti tán náà nìyẹn kò lè ṣojú bẹ́ẹ̀ lọ àmọ́ bá a bá wá bá yín crucify yẹ bábí àmọ́ ayé bá dìde tán bá bàjà tí wọ́n bá sọ di nǹkan mi tẹ́yìn náà bá fi ìjà àfa yín tẹ́ ẹ bá fi bàjà tẹ́ ẹ bá sọ di nǹkan mi ẹ rántí wípé bàbá àwọn ọmọ ẹ sì rántí orí ẹyẹ kan tọ́lọ́run ní kó ṣe yín pé kó láyò lágàn ẹ̀yàn ń dẹ̀ ẹ̀fọ́ lọ́wọ́n bá torí ìdájọ́ ọlọ́run bá ojú tẹ̀yàn lọ. alájà Kaola I love you so much I will continue to love you. lábẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé bàdàn ni yín èsì téńté ẹnu yín ló ń bẹ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ òdì ẹ dínkù ẹ wo gbogbo àsìkò tẹ́ fi ń pe lọ́hùn-ún ẹ̀ǹpẹ́lẹ́ sọ́lẹ̀ kan náà kó rí bẹ́ẹ̀ ẹ dínkù ẹ mójúkò àbùdá tí lóríṣiríṣi àwọn tí wọ́n kà mọ́ yín àárín nǹkan ṣe sí ń tọ́lọ́ ń dámọ́ yín nìyẹn ń tọ́lọ́ ń dámọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tẹlomi wọ́ọ̀sì ju ti yín lọ I've heard of a story obìnrin tó bí ọmọ fourteen fún ọkùnrin fourteen ọlọ́run sì ní kí gbogbo àwọn ọmọ náà ò ṣe dáadáa lójú ayé ìyá náà ìyá òun padà wá jẹun ọmọ gbogbo ọmọ náà ló kẹ ṣùgbọ́n tó bá jẹ́ wípé celebrity lobìnrin yìí wọ́n ti máa crucify ẹ̀ wọ́n ti kàn má gbélébùú tó ṣeé ṣe kó má kó má kó má padà jẹ́ èèyàn mọ́ àmọ́ bá a ṣe kọ́ ọmọ nìyẹn o limelight lẹ́wà celebrity ní ẹni ayé ń fẹ́ ní ẹni táyé mọ̀ ní alájà gbogbo ohun tẹ́ ẹ bá ṣe pátápátá ìtàn ni story ni ẹ lọ sinmi season film orí social media ẹ sinmi season film tá à lè wò tán lórí social media ẹ jẹ́ àgbàlagbà ẹ mature ẹ fiyè dénú ẹ overlook many things tẹ́tí ò bá gbọ́yìn kìn àwọn kẹ́ ẹ sinmi lórí ẹ̀ ni mo bẹ̀ yín ni Adéwálé Ànábì mo fi bẹ̀ yín ẹ ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ pé rìn ìrìn àjò yẹn kẹ́ ẹ̀ tó dúró kó tó sọ yín dọlọ́mọ kó tó là yín lágàn níbi tó ti fẹ́ là yín lágàn ìrìn àjò tá a sọ pé ẹ máa rìn ní kádàrá ńlá kan kádàrá kádàrá ẹ̀dá láyé yóò ní tàsé ọlọ́run ṣe sọ pé rìn ìrìn yín nìyẹn ẹ ti wá rìn débi tẹ́ ẹ dé yẹn hmm, tó ń tẹ́ gbé dání ẹ máa rò kẹ́ máa sinmi ẹ máa fi sínú àdúrà kẹ́ máa fi bẹ́ lọ́hùn ohun bá mọ̀ mọ́yàn náà náà fi ń búyàn bọ́lá ṣe sọ pé yín ó ṣèṣẹ̀mí tiyín nìyẹn ṣùgbọ́n ohun tá a gbélé yín lọ́wọ́ pọ̀ gidi ẹ fi social media sílẹ̀ nípa àjá àbálẹ̀ èsì tẹ́ fẹ́ máa fáwọn èèyàn ohun tá ẹ gbé dání tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ polówó Islam tẹ́ ẹ ń polówó ẹ ti fi sílẹ̀ ẹ ti ń deviate èsì ń fáwọn èèyàn báyìí tó ṣẹlẹ̀ lẹ́ ń fáwọn èèyàn as long as you owe so many people an explanation so as long as you don't hold anybody an explanation gbogbo ọ̀rọ̀ pátápátá ló lẹ́sẹ̀ alájà káọ́là kì í ṣe gbogbo èsì pátápátá là ń fi ni ẹ jọ ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ bá ń lọ tún lè ṣe ẹ padà sínú ilé ẹ fi social media sílẹ̀ social media tẹ́ ẹ wà tẹ́ ẹ ń fèsì yìí nìkan ló ń dùn mí àwọn nǹkan kan wà you let the sleeping dog lies ẹ ṣe bí ẹni pé ẹ rí ẹ rí ẹ ṣe bí ẹni pé ẹ rí let many call you fools ẹ̀yin fúnra yín lè mọ̀ wípé ẹ̀yin ṣọ̀dẹ yìí sì ṣọ̀pò náà àmọ́ tó bá tásìkò àti ṣòfò rálá alájẹ kaola so many people want to use you to trend on social media ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹjọ́ ẹ̀sìn mi mo fọlọ́run bá bẹ̀ yín ẹ̀sìn mi ẹ padà sínú ilé ẹ jẹ́ kó kẹ̀yìn àtọ́lọ́hún yín nìkan ẹ pé bẹ́ẹ̀ ṣe máa ń pè tó ń dá yín lóhùn ẹ padà fọ̀rọ̀ yín lé lọ́wọ́ ẹ fọ̀rọ̀ ìdílé yín lé lọ́wọ́ ọlọ́run kó bá wa tò ìdílé yín ọlọ́run kó bá wa tò ìdílé yín ọlọ́run kó bá wa tò ìdílé yín ọlọ́run kó dúró tì yín kó tún padà gba ọwọ́ yín tò ìdílé yín alájà kàálà èèyàn níyìn ẹlẹ́ran ara níyìn lóòótọ́ ìjọ torí tọ́lọ́ ẹ social media sílẹ̀ tọ́lọ́run bá sọ wípé kílé yẹn tó ẹ padà sínú ilé lọ́tún lè ṣe ẹ gbàgbé nípa nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní social media ó ṣe gbá ó ṣàwó ó ṣe kò bá bá ṣàṣàn mi ò ní bá yín bọ́kọ yín torí pò lè dọ̀la kẹ̀tún parí ìjà torí ẹ̀ ń tẹ́ bímọ fún mi mi ní bá yín bọ́ bẹ́ẹ̀ ni mi ò sọ́pọ́tì pé nǹkan tí wọ́n ṣe dáa rárá nǹkan aburú ni nǹkan tí ò dáa rárá ni ṣùgbọ́n tá a bá bá yín túlé yín kẹ́ ẹ sinmi lórí ẹ̀ ni mo bẹ̀ yín ni adéwálé ànábì mo fi bẹ̀ yín ẹ sinmi ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ pé rìn ìrìn àjò yẹn kẹ́ ẹ tó dúró kó tó sọ yín dọlọ́mọ kó tó là yín lágàn níbi tó ti fẹ́ là yín lágàn ìrìn àjò tá a sọ pé ẹ máa rìn ni kádàrá ńlá kan kádìrì kádàrá ẹ̀dá láyé yóò ní tàsé bọ́lọ́run ṣe sọ pé rìnrìn yín nìyẹn ẹ ti wá rìn débi tẹ́ ẹ dé yẹn hmm, tó ń tẹ́ gbé dání ẹ máa rò kẹ́ máa sinmi ẹ máa fi sínú àdúrà kẹ́ máa fi bẹ lọ́hùn ohun táyé bá mọ̀ mọ́yàn náà náà fi ń búyàn bọ́lọ́run ṣe sọ pé yóò ṣèṣẹ̀mí tiyín nìyẹn ṣùgbọ́n ohun tá a gbélé yín lọ́wọ́ pọ̀ gidi ẹ fi social media sílẹ̀ nípa àjá àbálẹ̀ ìsìn tẹ́ fẹ́ máa fáwọn èèyàn ń tẹ́ gbé dání tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ polówó Islam tẹ́ ń polówó ẹ ti fi sílẹ̀ ẹ ti ń deviate ìsìlẹ̀sìn ń fáwọn èèyàn báyìí tó ṣẹlẹ̀ lẹ́ ń fáwọn èèyàn as long as you hold so many people an explanation so as long as you don't hold anybody an explanation gbogbo ọ̀rọ̀ pátápátá ló lẹ́sìn alájà Kaola kì í ṣe gbogbo èsì pátápátá là ń fi ni ẹ jọ̀ọ́ ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹ bá ń lọ tún lè ṣe ẹ padà sínú ilé ẹ fi social media sílẹ̀ social media tẹ́ ẹ wà tẹ́ ẹ ń fèsì yìí nìkan ló ń dùn mí àwọn nǹkan kan wà you let the sleeping dog lies ẹ ṣe bí ẹni pé ẹ rí ẹ rí ẹ ṣe bí ẹni pé ẹ rí let many call you fool ẹ̀yin fúnra yín lè mọ̀ wípé ìṣọ̀dẹ̀ ìsìn ìṣọ̀pọ̀ náà àmọ́ tó bá tásìkò àti ṣòfò rálà Alhaja Kaola so many people want to use you to trend on social media ọlọ́run bá mo fi bẹ̀ yín ẹjọ́ ẹ̀sìn mi ìfọlọ́run bá bẹ̀ yín ẹ̀sìn mi ẹ padà sínú ilé ẹ jẹ́ kó kẹ̀yìn àtọ́lọ́run yín nìkan ẹ pé bẹ́ẹ̀ ṣe máa ń pè tó ń dá yín lóhùn ẹ padà fọ̀rọ̀ yín lé lọ́wọ́ ẹ fọ̀rọ̀ ìdílé yín lé lọ́wọ́ ah, ọlọ́run kó bá wa tò ìdílé yín ọlọ́run kó bá wa tò ìdílé yín ọlọ́run kó bá wa tò ìdílé yín ọlọ́run kó dúró tì yín kó tún padà gba ọwọ́ yín tò ìdílé yín alájà kálá èèyàn níyìn ẹlẹ́ran ara níyìn lóòótọ́ ìjọ torí tọ́lọ́ ẹ fẹ́ social media sílẹ̀ tọ́lọ́run bá sọ wípé kílé yẹn tó ẹ padà sínú ilé lọ́tún lè ṣe ẹ gbàgbé nípa nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní social media ó ṣe gbá ó ṣàwó ó ṣe kò bá bá ṣàṣàn mi ò ní bá yín bọ́kọ yín torí pò lè dọ̀la kẹ̀tún parí ìjà torí ẹ̀ ń tẹ́ bímọ fún mi mi ní bá yín bọ́ bẹ́ẹ̀ ni mi ò sọ́pọ́tì pé nǹkan tí wọ́n ṣe dáa rárá nǹkan aburú ni nǹkan tí ò dáa rárá ni ṣùgbọ́n tá a bá bá yín túlé yín ẹ má jẹ́ ká sọ yín dẹni yẹpẹrẹ ṣe fẹ́ kán á máa rò wípé ẹni tí ò daṣọ fún ni tọrùn ẹ̀ lákọ́ wò ni alájẹ ìjọ ẹ wo nǹkan tẹ́ ẹ gbé dání mo fẹ́ bẹ̀ yín mo fẹ́ rọ̀ yín ni ẹ wo tán tí ò ní tán lẹ̀ láíláí tó wà ńlẹ̀ tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ tá a bá ní òní parí tó bá parí ojú wo la fi wòra wa ẹ̀yin gẹ́gẹ́ bí àáfàá ẹ̀yin gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run gbélé yín lọ́wọ́ tó lágbára gan-an jọ̀ọ́ ẹ lọ́ra láti fèsì ẹ yára láti gbọ́rọ̀ ẹ lọ́ra láti fèsì wọ́n fẹ́ dìmú tẹ́ ẹ sọ wọ́n fẹ́ dìmú wọ̀ ẹ wo social media àwọn ọmọ tá a bí nísìnyí ẹ mọ̀ wípé ọpọlọ wọn ó pè ju títí wá lọ ṣebí tẹ́ ẹ bá pa ọ̀pọ̀lọpọ̀ rẹ níbẹ̀ àwọn kan wà wọ́n ti bá yín tọ́jú ẹ̀ iṣẹ́ tó lọ́ọ́ yàn dá fáwọn láyé tiwọn nìyẹn wọ́n bá yín tọ́jú àwọn àwòrán jáde yìí ẹjọ́ mo fadániwáyé bẹ̀ yín mo fànábì Muhammad sallallahu alayhi wa sallam mo fi bẹ̀ yín mo fàwọn ọmọ yín bẹ̀ mo fi ń tẹ́ ẹ gbé dání mo fi bẹ̀ yín mo fi ọjọ́ tẹ́ ẹ wá sáyé mo fi bẹ̀ yín mo fi ọjọ́ tí ó kẹ̀yìn nìkan nínú sàárẹ̀ mo fi bẹ̀ yín mo fi ọjọ́ tẹ́ ẹ jìyìn fún ọlọ́run yín mo fi bẹ̀ yín ilé yín ń jò ẹ lọ bá wa dé ẹ bá wa dé kó má mí síta mọ́ torí ń tẹ́ gbé dání torí oníṣẹ́ ńlá ni mo fi bẹ̀ yín ẹ padà sínú ilé ẹ lọ tún léṣe alájà kaola gbogbo àsìkò tó yẹ kẹ́ fi máa ṣàdúrà gbogbo àsìkò tó yẹ kẹ́ fi máa bẹ lọ́hùn fún àkọ́tún ìmísí oore ẹ fi ń dá àwọn èèyàn lóhùn lórí social media ni leave social media alone social media máa máa ba nǹkan jẹ́ sí lásìkò yìí ni kò lè tún nǹkan ṣe mo fi títóbi ọlọ́run bá bẹ̀ yín àmọ̀ràn lásán ni mo ń wá ẹjọ́ ọlọ́run lè lò mí fún yín ẹjọ́ ẹ padà sínú ilé ẹjọ́ kẹyìn nìkan pẹ̀lú ọlọ́run yín alájàkálà ọkùnrin ní ẹ̀kẹ́ ṣobìnrin àkàndá yín nídàá obìnrin lásán ni ẹ mọ̀ pé ilé ò kí ń dúró sórí ilé ni tẹ́ ẹ bá ti mọ̀ pé ilé òkè ń dúró sórí ilé ẹ ẹ ẹ sí mẹ́ẹ̀ẹ́dọ́ ẹ ṣe díẹ̀díẹ̀ bá a ṣe dá a yín nìyẹn a kì í dára ká má kù síbì kan a kì í rìn láyé kórí ó má mì ẹlẹ́ran ara ní ẹ̀jẹ̀ ló dẹ̀ ràn nínú veins yín ẹran ara máa béèrè gbogbo àsìkò tó bá yẹ kẹ́ ẹ jẹ́ ẹlẹ́ran ara ẹ máa jẹ kù sí ní tá a fẹ́ fi kún un ẹ wò mà tán bá lẹ fẹ́ràn ọkùnrin àbùdá tó lọ́n dá yín ni ohun tó dá mọ́ yín nìyẹn you are not God ẹ kì í ṣọlọ́run tó dá yín ohun tó kàn lọ́rọ̀ yín ẹ wo ibi tọ́lọ́run ti ń babọ̀ nínú ayé yín ẹ wọlé ẹ jókòó ẹ sùn ẹ jókè yín nìkan pẹ̀lú ọlọ́run yín ẹ wo ibi tó ti ń babọ̀ ẹ wo ibi tó sìn yín dé ẹ wá wo ibi tẹ́ ẹ ń bẹ lọ́hùn pé ẹ ṣì ń lọ ibẹ̀ yẹn wá ní kẹ́ ẹ focus lé lórí kí social media of today kó má bàa gbọ́n eré yẹn dànù kó má jẹ́ wípé challenge bus stop tẹ wà báyìí lẹ máa padà dúró sí ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ dúró síbẹ̀ ẹ padà dọ́lọ́ ń ṣògo ọlọ́run padà ṣògo so ibi tẹ́ ẹ ń lọ yẹn gangan ẹ jọ ẹ focus ẹ focus torí tẹ́ ẹ gbé dání ẹ focus lé lórí challenge lè wà o àmì wo leléyìí ó ti ń mì yín ó ti ń mì yín ó ti ń mì yín dùgbẹ̀dùgbẹ̀ tó mì ẹ́ mọ̀ jẹ́ ó jábọ́ àsìkò tí ń tẹ́ tọ́lọ́run mì yín wò leléyìí o àfi kẹ́ ẹ má kẹ́ ẹ má fi fún rárá yín bà nǹkan tó ti dáa jẹ́ nípa ìsìn fífi sí gbogbo nǹkan pátápátá kò kí n ṣe gbogbo èèyàn lè máa dá lóhùn as i said gbogbo ọ̀rọ̀ pátápátá ló lésì kì í ṣe gbogbo èsì láǹfìní alájà kaola i love you so much i wish this video gets to you tí mo bá lè reach yín directly ọ̀nà tí mo lè gbà reach yín directly wà but hmm, well kí n má lọ síbẹ̀ i would have loved to do that but mo believe n pé with this ó mà dọ́dọ̀ yìí ọlọ́run àwọn pẹ̀lú alájà kaola ọlọ́run ní fi yín sílẹ̀ ọlọ́run tó bá ń bá mi lékún yín mọ́ni yín yóò ṣàánú àwa náà kò ní fi sílẹ̀ but as a woman i love you so much pẹ̀lú ń tẹ́ ẹ gbé dání bọ́lọ̀ ń ṣe ń lò yín ahán tó lágbára jù nínú ẹ̀yà ara nínú ẹ̀yà ara tó láàyàn tó dẹ̀ ń gbé èèyàn ṣubú ọlọ́run fún yín ó sì ní kẹ́ ẹ máa lò ó sì ní kẹ́ ẹ rí lò ó sì ní kẹ́ ẹ fi jẹ́ èèyàn ẹ má fi gbéra yín ṣubú mo fọlọ́run bàbá yín mo fi títóbi oníṣẹ́ ńlá bẹ̀ yín hmm? ahọ́n ọlọ́run ti ní kó gbé ní òórè ahọ́n yìí lẹ fi jẹ́ èèyàn lẹ fi délé ńlá ẹ jọ ẹ má fọwọ́n ìgbéra yín ṣubú alájà Kaola still i love you so much i love you i love you and i continue to love you asalaamualeykum warahmatulahi wabarakatuh.